Hello, wonderful people. Welcome to my channel. My name is Yeye Yoruba. Today we'll be learning how to communicate, how to express yourself. These words are the common phrases you speak with to each other on daily basis. I hope you learn a lot. Thank you. Hello. Welcome. Here is a collection of the most popular phrases in Yoruba. This includes common expressions used on a daily basis, including in casual conversation. Now I'll say it one after the other and I'll include their Yoruba, Yoruba meanings. <laughs> Alright, let's get started. Hello, it means hello. If you want to say hello, to Yoruba, you say ẹ̀ǹlẹ́ o good morning ẹ káàárọ̀ good morning ẹ káàárọ̀ good afternoon ẹ káàsán good afternoon ẹ káàsán good evening ẹ kú good evening. Ẹ kú ìrọ̀lẹ́. How are you? Báwo ni? How are you? Báwo ni? I'm fine. Mo wà dáadáa. I'm fine. Mo wà dáadáa. Thank you. Ẹ ṣeun. Thank you. Ẹ ṣeun. That's good. Ìyẹn náà dára. That's good. ìyẹn náà dára i called your line mo pe aago rẹ i called your line i called your cell i called your phone simply means the same thing mo pe aago rẹ i called your line mo pe aago rẹ but you didn't answer ṣùgbọ́n o kò dáhùn but you didn't answer ṣùgbọ́n o kò dáhùn but you didn't answer but you didn't respond but. You didn't answer ṣùgbọ́n o kò dáhùn third sim. Are you okay? Ṣé o wà pa? Are you okay? Ṣé o wà dáadáa? Are you okay? Sorry pẹ̀lẹ́ sorry pẹ̀lẹ́ sorry pẹ̀lẹ́ do you want to see me? Ṣé o fẹ́ rí mi ni? Do you want to see me? Show fairy mini? Do you want to see me? Show fairy mini? Welcome. cabo. Welcome. cabo. Bye. odabo. Bye. odabo. Bye bye. odabo. Goodbye. odabo. Good night ó dàárọ̀ good night ó dàárọ̀ good night ó dàárọ̀ welcome káàbọ̀ welcome káàbọ̀ bye ó dàbọ̀ bye ó dàbọ̀ goodbye ó dàbọ̀ good night ó dàárọ̀ good night. ó dàárọ̀. What do you do for a living? Iṣẹ́ òòjọ́ wo ni ò ń ṣe? I'm a teacher. Olùkọ́ ni mí. I'm a teacher. Olùkọ́ ni mí. Or if you're a student, you say, I'm a student. I'm still schooling. I'm a student. Is akẹ́kọ̀ọ́ ni mí student akẹ́kọ̀ọ́ ni mí olùkọ́ ni mí i'm a teacher i'm still schooling mò ń kàwé lọ́wọ́ i'm still schooling mò ń kàwé lọ́wọ́ i'm still schooling mò ń kàwé lọ́wọ́ i'm trying to learn. Yoruba language. I am trying to learn Yoruba language. Mo ń gbìyànjú láti kọ́ ẹ̀kọ́ Yorùbá. Mo ń gbìyànjú láti kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Mo ń gbìyànjú láti kọ́ èdè Yorùbá. Oh, that's good. Ìyẹn náà dára o. Oh, that's good. Ìyẹn náà dára o. I have to go. Mo ní láti lọ. I have to go. Mo ní láti lọ. I'll be back. Màá padà wá. I'll be back. Màá padà wá. I'll be back. Màá padà wá. Don't be late. Má pẹ́ ẹ́ dé. Or you could say, má pẹ́ ẹ́. Má pẹ́ ẹ́ dé o. Má pẹ́ ẹ́. Still the same thing. Mr. Ọ̀gbẹ́ni, maybe you are trying to say Mr. Solomon, you say ọ̀gbẹ́ni sólómọ́nù mr solomon ọ̀gbẹ́ni sólómọ́nù mr ọ̀gbẹ́ni mrs ìyáàfin mrs Adeola means ìyáàfin Adeola, miss omidan omidan rẹ̀mí omidan Bola, miss Bola, miss rẹ̀mí omidan Bola, omidan rẹ̀mí. How old are you? Ọmọ ọdún mélòó ni yín? How old are you? Ọmọ ọdún mélòó ni yín? I am twenty years old. Ọmọ ogún ọdún ni mí. I am twenty years old. Ọmọ ogún ọdún ni mí. How old are you? Ọmọ ọdún mélòó ni yín? I am twenty years old. Ọmọ ogún ọdún ni mí. Are you married? Ṣé o ti ṣègbéyàwó? Are you married? Ṣé o ti ṣègbéyàwó? Do you have children? Ṣé o ti ní àwọn ọmọ? Do you have children? Ṣé o ti ní àwọn ọmọ? Do you have children? Ṣé o ti ní àwọn ọmọ? I'm single. Mi ò tíì ṣègbéyàwó. I'm single. Mi ò tíì ṣègbéyàwó. thank you And we have come to the very end of the program. Please, if you have any question, observation, queries, or if you need more clarification on anything we may have discussed, or, if there is a particular topic that you want to learn, send me a DM on Instagram at Yeye Yoruba or send an email to Yoruba Learning Center at gmail.com. Thank you. Eshun ṣeun,